aleykum salaam wa rahmatulah wa barakatu hayakum ala sheikhana akọlẹ sheik gbogbo ilé ń kọ́ ọgbìnjẹ́ mẹ́ta ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ rí fídíò link tẹ sẹ́ndì sí mi ni ọdún mi ò mẹ́ta lè tó ń sọ̀rọ̀ náà ṣùgbọ́n nígbà tí mo lọ gbọ́n tó ń tàn yàn sọ mo rí i pé ọ̀rọ̀ tí yà ni kò rí bẹ́ẹ̀ ló ń tàn yàn sọ ọ̀rọ̀ yẹn fẹlẹ́ àlẹ́ sọ àhẹ́bàá lam yudakkiquhu jayidan nítorí pé ar-riwaya tudayyi'u at-ta'lim ó súnmọ́ pé àwọn míì tí wọ́n ń sọ kẹ́lìmọ̀ yẹn káàkiri láwùjọ wa náà n tó fa náà ni pé wọn ò dà kọ́kọ́ mas'ala yẹn wọn ò dẹ̀ gbìyànjú láti habara mahallu niza pẹ̀lú àwọn táwọn bíi pé àwọn fẹ́ máa fún léṣe nípa mas'ala yẹn lákọ̀ọ́kọ́ náà mo wò bíi pé mo ti ṣàlàyé nípa mazhab salaf wa manhajuhum fi akhdhi al-ilmi aw fi riwayati al-mubtada' mo kọ́ mọ̀kọ́lá kan tí ó pọ̀jẹ́ lórí mas'ala yẹn mo dẹ̀ wò bíi pé tí ó tọrọ jaha والذي رجحه الشيخ الإسلام أنه من حج السنة النبوية أن يقيه أن تبا سويق لا يقبل رواية عن المبتدعة مطلقا fọkọ́lù da'if bákan náà tó sọ wípé tó kọ́ bá dọ̀gbẹ̀ wá ẹni ni mọ̀tẹ́dẹ̀ àti mutlaqan fọkọ́lù da'if tọ̀síìlù náà ni ntí sábà máa ń jẹ́ tí ó wà pé ibi àmàsáìlù báyìí وناس ننتي مذهب السلف المحدثين وعلماء الجرح والتعديل عليه قيامه يقبل لا يقال برد روايات المبتدع وإن كانوا دعاة مطلقا وإن كانوا دعاة حتى أنت يا أفاين تيوكوت نقوى الشيخ الإسلام ويبا رواية لدى الدعاة ليس هذا هكذا بالإطلاق وما بوانا أدى مبتدع الدعاة إذا كانت المصلحة تقتدي ذلك الشيخ المعلمي رحمة الله, رحمة الله عليه wọ́n àkọ́kọ́ mọ́sálà páwọn sálàfù nígbà míì ń bẹ wọn a máa gba àrùwáyà anil mubtadi'a ad-da'iya idha tahaqaqa fi riwayatihi annahu sadiq tẹ́wọ́ lọ́wọ́ tànkì tànkì al-mu'allim yẹn bá ń bẹ tẹ́wọ́ lọ́wọ́ tàǹsíṣù tàlíyà yẹn bá ń bẹ tẹ́wọ́ lọ́wọ́ tàlíyà tó tànkì yẹn bá ń bẹ bákan náà Imam Sakhawi nù Fathul Mughith àwọn náà ṣàlàyé nígbà tí wọ́n ṣàlàyé nípa riwáyà. al-mubtada so ká máa wá sọ ìtura pẹ̀lú kò bá mu bẹ́ẹ̀ ìyẹn nípa al-riwayatu al-mubtada sani as-salafi al-bukhari wa muslim wa ghayrihim min ahli sunan ó khalafa tí a ti ń sọ pé àwọn sálàfù yìí dẹ́gbà wá lọ́dọ̀ mubtada mutlaqan ilé ìròyìn bẹ́ẹ̀ mo wọ́n ti kí wọ́n ṣàlàyé منهج السلف في التعامل مع أخطاء أهل العلم أهل pé kò به bẹ́ẹ̀ tí ẹ bá ti rí màkọ́lá yẹn. ẹ̀wá yen الرواية غير التعليم فقول ضعيف جدا الرواية غير التعليم قول ضعيف جدا بل الرواية نوع من أنواع التعليم الرواية نوع من أنواع التعليم أما السلف من الصحابة kò sọ́nà tàbí شاء الله صلى الله عليه وسلم جو رواية له لماذا يفرق هذا بين الرواية والتعليق تفريق تفريق يعني غير علمي kò bá ìṣesí àwọn ìmàmù níta kan gbọ́dọ̀ sọ ni pé fíkìhù wo la fẹ́ gbà rìwáyà ẹ̀ṣáàrù wo la fẹ́ gbà lọ́dọ̀ oníbìdà oníbìdà wo la fẹ́ gbà fíkì lọ́dọ̀ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ń bẹ̀ nu tafsilu rìwáyà náà là á fún tafsilu fíkì oníbídíà tí ó bá jẹ́ pé gbogbo ìgbà tí bá ń tú fúkìfù hadisi fún wa tafsir qur'ani fún wa ní máa ń tú lè yọ wá fi kọmọ àtẹ̀kọ́dọ̀hu láyé ọ̀kọ́dùnmínú azẹ̀lẹ̀ kọ́sọ̀tán àwọn àwòrán àwọn tí wọn ò dá nǹkan kan máa ń rẹ̀ sínú àwọn tí ń tẹ̀lé wa á sọ kẹlẹ́mì fún wọn kìí ṣe ń dáàmú wá fi rò bí ipa wọn tó lábùlà àlè àbáwọn ọlẹ́mà tí wọ́n ti máa ń ti ń jẹ́ ọ̀tún yàtọ̀ sósì báwọn náà gbọ́dọ̀ kí wọ́n lọ́dọ̀ èyí tá a máa ní máa rí pé iyì máa ń fi bídí ara rẹ̀ rinlẹ̀ nígbà tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ eléyìí nípa gbọ́dọ̀ gbọ́ yìí eléyìí náà sì ni wọ́n á kẹ́ àwọn àyà àti gbogbo wa tá a bá ní pa bọ̀ kẹ́ máa ń yà mí nípa àwọn ọmọ yẹn la máa ń fẹ́ dà lórí wa àwọn àwa tí wọ́n ń tẹ̀lé wa la máa ń fẹ́ dà lórí wa báwọn àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ní fẹ́kọ̀ sí ìmọ̀ wa pàà ní àwọn nù la máa ń fẹ́ dà lórí wa ẹ̀yin ṣèkí bá ṣe wà yẹn nísìnyí ẹ bá jọ wà níbi tá a ti ń kẹ́kọ̀ọ́ ní al-hikma ni ṣé ìkẹ́kọ̀ọ́ ń bẹ̀ tá à ń kọ́ ń bẹ̀ wọn ṣé hadith rìwáyà là ń gbà nàbí fẹ́kì ṣé àti ẹ̀wọ̀n náà sọ̀rọ̀ rìwáyà báyìí tá nìyà sẹ́gbà rìwáyà láwọn tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ bẹ̀ lọ́dọ̀ yín àti lọ́dọ̀ pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ àwọn tó sì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń ti ní mọ̀tàdí lọ́dọ̀ àwọn tá a gbà wí kí mọ̀tádì àní àbí lọ́dọ̀ àwọn tọ́pọ̀lọpọ̀ gbà nù wa kí mọ̀tádì àní wa kò ní bídí àní wa sí ní táwa ń kọ́ mọ̀ sí òrìwá yà ní àbí kíni àbí sókè bẹ́ẹ̀ kí òrìwá yà ní ààrẹ yẹn ni yukhalifuhu al-waqi' lasna fi asr riwaya bẹ́ẹ̀ pé ní táwa ń kọ́ lọ́dọ̀ wọn sókè tàlímù ni limadha madha jawwaza dhalika lana wa lam yujawwiz hadha li ghayrina jáwọ́ àwọn míì nu wa lọ́pọ̀lọpọ̀ èmi náà wà nu wọn ẹlọsẹ Sudan tẹtí lọ kí wọn jami'a al-fiqhiyya al-'alamiyya jami'a ikhwaniyya ma'rufa indakum jami'a ikhwaniyya tó jami'a ikhwaniyya yìí sáwọn tí wọn kọ yín ń bẹ ìrọ̀ ẹ̀lẹ́ ń kọ́ lọ́dọ̀ wọn ni àbí ń kọ́ hadith àti fìkì lọ́dọ̀ wọn àbí ń kọ́ tafsir kí ló sọ ọ́ dẹ̀ tọ́fẹ́ yìí tí ò sọ ọ́ dẹ̀ tọ́fẹ́ lòmíì kó lọ kéwú lọ́dọ̀ ẹni tí ó jẹ́ bídà tí kò ní fi bídà rẹ̀ kọ́ wọn àbí tí mọ́sálásá ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ó ga ju mọ́sálásá kéèyàn dúró lórí àìmọ̀ kan lọ nítorí pa ń bẹ̀rù kébédé ààrẹ máa ràn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà lọ àmì ìrọsẹ́ àzàr jamia àríyá máa rò fún kìsì àríyá nìkan jamia sòfíyà ni máa rò fún wọ́n sì ń kí omi ń kọ́ hadith ń bẹ ń kọ́ fẹ́kọ̀ bẹ ń gbogbo oríṣiríṣi ìmọ̀ ẹ̀sìn bẹ kí ló sọ ọ́ dẹ̀ tó fáwọn káwọn lọ kí ó ní al-Azhar tí ò tọ́ fẹ́lòmíì kó lọ kéwú lọ́dọ̀ orin tó dáa khasatan mimman laysu minal awwam mimman laysu minal awwam. àmì ń bẹ àtà ní Saudiya Jami'atu Saudiya sáà sọ fún wa kí gbogbo àwọn tó ń kéwú ń bẹ àbá tó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ń bẹ salafiyya bi tasnifina tí gbogbo wọn ní sálàfí gẹ́gẹ́ bí àgbọ́yé tí wọ́n ní sálàfí àtà al-Jami'a al Madina ṣé gbogbo àwọn tí wọ́n ń wọn lẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ fèèfé qism al-fiqh qism al tafsir ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní sálàfí hasibá tasawwuri náà lè sàlàfíyà àbí ń bẹ́ẹ̀ nu wọn man hum fi hukmina mubtadi'a kí ló sọ ọ́ lẹ́tọ̀ọ́ fún wa ká ní káwọn èèyàn wa àbí ká yọ̀ǹda àwọn èèyàn wa àbí ká má lè lórí àwọn èèyàn wa tá lọ ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ táwọn wí fún àwọn sálàfù ń kọ́ wò la ya'khudhuna al-'ilma lil mubtadi'a innama انت اقبول طبعا فاهم انصر في كتب المصطلح وان مسألة الرواية عن المبتدعة اما التفريق بين الرواية والتعليم فتفريق يعني لا يقوم له اصول العلم قصية لا عن التعليم الرواية قصية لا عن الفقه الرواية بقوة يدخل في معنى أخذ العلم والرواية عن المبتدعة so tafsiru láwa ò pé mọ̀tẹ́dì àwọ̀ sí gbogbo ògbàlá da fatiwa yìí pé yẹ jóòzù àbí gbogbo ògbàlá ni láyà jóòzù so fa ìtìláàkù lọ́pọ̀lọpọ̀ ni wàhálà máa ń ṣẹlẹ̀ so àwọn míì ń bẹ nísìnyí ló ń kọ́ láàgì láàgì of Lagos níjọ aláwọn kọ́ Islamic studies ṣe ìwáyà náà ń gbà ń bẹ̀ ni kí máa lọ kọ́ Islamic studies ní university of Lagos so ìwáyà ni wọ́n ń gbà ń bẹ̀ ni àbí fíkíwù àbí tafsir tó bá ní àwọn kan lọ nítorí ṣàádà ni àṣé ó yẹ kí mùsùlùmí nítorí ṣàádà lọ jókòó tíwájú mubtadi'a tó bá ní òun kan lọ síbẹ̀ ni pé òun nídìí máa bẹ̀rẹ̀ òun kàn fẹ́ lọ gba sàtífíkẹ́tì ní tó tọ́ kí wọ́n mùsùlùmí lọ jókòó sọ́dọ̀ mubtadi'a tí tí ó hàn láwùjọ ni pé ń kọ́ ní islamic studies ni kí ni maslaha tó ti ọ̀rọ̀ bẹ̀ gbọ́dọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kọ́ sọ àwa nìkan lálẹ́ láǹfààní أوان كان لنفني أتقدر ومصالح مفاسد متى يجوز الأخذ بهذا ومتى يجوز الأخذ بذلك أوان كان لسيوم مرد ما يلومين كو إن فاعلوا فمميعوا سجاو كني أستاذ كو كو كو كو كو كو لو أتو انتفع ينصنك في الرواية غير العلم قول لم يشهد له العلم وصافي كان فيما أعلم تصبق وفعل أبو الكلام ونسي نعم السلف يحذرون مطلقا من أخذ العلم عن المبتدع خاصة nígbà tí a bá ra àwọn ahàlù sunna tí wọ́n lè kọ́ yẹn nímọ̀ yẹn mọ́lá ahàdà yaqulu min as-salaf tó bá wà láwùjọ kan tẹ́ni tí ń kọ́ wọn kọ́ wọn ní bẹ́ẹ̀ tí ń kọ́ wọn ní tafsir ń bẹ́ẹ̀ tí ń kọ́ wọn ní àkíyí tí ń kọ́ wọn ní balaagọ̀ ń bẹ́ẹ̀ òní bí dàní káwa ní káwọn mùsùlùmí kan máa bẹ lórí àmà kan dáa ju kí wọ́n lọ kọ́ àwọn ọmọ yẹn lọ́dọ̀ wọn lọ ẹni tí yóò ní ìtẹ́ àwọn mùsùlùmí ní wọn sọ káyìmọ̀ yìí tó pé n tó ń tàn sọ lázìmọ̀ ní káyìmọ̀ yẹ́bù kan náà sì ju hàlẹ́ ó dáa mọ́sálàhà yẹn dáa ju mọ́sálàhà yẹn dáa ju mọ́sálàhà kan yẹn lọ kọ́sí ọlọ́lọ́ tó eléyìí kọ́ ọ̀rọ̀ tí ò tọ́ ni fi máa àtọ́kìtì ọ̀rọ̀ táwa gan ò sì lè lò ní kọ́dà àti ẹ̀ lò ní wákìwọ̀n hayati wà ò lò. لكن دعوني لا مكافئني واقع حياته لا أنتم ولا أنا ولا غيرنا إن وما يوي لن له كني سو لكن أنا لك أنا ما أنتم تلي ولا كن تأذيني أشيء كجوج جفون سو هذا كلام كيس يتم عليني كي آه، كفو كون بديالوجي ما أمي أسمع بون بكوبي البدعة يحذر منها ويحذر من صاحبها هذا أصل لا يخالف في أحد ṣe nísìn tó ń jí kébà kan náà gan masala oníbídíà oníbídíà oníbídíà oníkálukú kan lo kẹ́límọ̀ tàṣílù nílò tàṣílù wọn dà tàbí kò ń kọ́ ní wọn lọ gbé tàbí kò ń sẹ́ni tó bá wù àmọ́yẹ ẹlòmíì tó yẹ pé fi zọ́ọ̀rì ahlihi fi zọ́ọ̀rì fi zọ́ọ̀rì hali ahli sunna ni pọ̀lọpọ̀ ti kò lónìí bídíà kó lè bá a rí ibi tọ̀ bá kọ àwọn òṣùlù ìdí lórí ìyóhun àtọ́lọ́run pàdé lórí ìyóhun ṣùgbọ́n ta lórí al-mubtadi' wal-muttafaq ala so a gbọ́dọ̀ ṣe ìfọwọ́ kò wípé a gbọ́dọ̀ gbà wọ́n lọ́dọ̀ rẹ̀ abadan a gbọ́dọ̀ ṣe ìfọwọ́ kò wípé a gbọ́dọ̀ gbà fíkì lọ́dọ̀ rẹ̀ torí ìfọwọ́ kò yẹn inú tó kó sínú ni pé kódà tá a bá ní tíra míì lé fi sharh a ní tíra míì lé fi al-fiqh wal-fiqh al-islami law samahtum qa'ima kutubuha ala mu'allafati man yusannu fi al-bid'ah lọ́pọ̀ àwọn tíra táwọn fi ń pè ní tíra kutubu fiqh al-islami lónìí àwọn tán kọ́ làwọn tó yẹ kí tábà ní ká wọ̀n wọ́n wò á ní kó wọn sọ́ńdà ahlus sunnah في الفقه الحنفي في الفقه المالكي في الشافعي في الفقه الحنبل أتو سامو تغم على الدعوانون تقول لا يؤخذ الفقه عن المبتدئ أبي فرق بين من قد مات وترك كتابا وبين من هو ما زال قد الحياة so sai lazima ga ni kalo kalo kalo dagwa wani turan kalo da wani ustaz ẹ bá mi wo àwọn kìíní so tí àfáà yẹn sọ nínú makọ́lá yẹn láwọ àfikún wala adhunnukum tuwafiqunahu inda tahqiq so mi ò bí pé máa wá fàkọ̀ inda tahqiq tẹ́ bá kàrà wọ àwọn làwázìmù tó sọ yẹn wọn á kà máa ń sọ̀rọ̀ à ní wò pé ó láwọn làwázìmù kan ẹ pé law aradna an na'khudha bi mutlaq hadha al-kalam ara gẹ́gẹ́ náà kọ́kọ́ lò lórí wọ́n lò lẹ́yìn lórí àwọn àjẹtí wọ́n lò láti lò láàrú tẹ́tẹ́ náà wọ́n lò lẹ́yìn náà lórí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà wọ́n lò lé wọn lórí ṣùgbọ́n ẹ̀ǹsọ́ọ̀fù ni pé tá a bá fẹ́ ná kọ́ṣà màsáàlì ẹ̀lì ká má fi sentiment ká má fi ná kọ́ṣà rẹ̀ ká má kó tọrọ àfa kan tí ó fẹ́ support ní ta mọ́ lọ́wọ́ a sì máa ká fáwọn ó lọ́rọ̀ mi àbí ṣèṣì mi náà àwọn ṣèṣì rẹ̀ takùn tó sọ yẹn tó ní bùkátà sí ká gbọ́rọ̀ rẹ̀ yé nígbọ́ àgbọ́yé tí ò ní fi tako àwọn ọ̀rọ̀ rẹ̀ ní àbáwọn ṣèṣì rẹ̀ ní àbáwọn àfa mi táwọn náà wà nípò tó ń wá àbátì ẹ̀jú lọ́gàn so kọ́lọ̀ kí ó ṣàánú wa jazakumullahu khairan tí ẹ bá kàdà wá ní bùkátà sí sọ̀ní ọ̀sálàfì wọ̀dọ̀mọlọ́wọ́ àfààyàn tako tàfikíkọ̀ àfààyàn nípa wípé riwaya gẹ́gbẹ̀lá ẹ̀lú gbàgbọ́ àfẹ́ ní bùkátà sí kí ni sọ̀ní ọ̀sálàfì alladhi yukhalifu hadha al-kalam mo lè padà fún yín lẹ́sìn lórí ahsanallahu ilaykum jazakumullahu khairan assalamu wa rahmatullahi wa barakatuh.